Música ṣòtò ire òní fọ gbogbo wa o. àṣẹ o. iyọ̀ ẹ bá wọn ròde ìbànújẹ́ ìbànújẹ́ òní kàn wá. àṣẹ o. ó yà àwòdì ń rè bàrà atẹ́gùn tá a nídìí kan ó ní ohun tó bá yá kan kì í pẹ́ mọ́ ẹ bá ń bọmi síyàwó lẹ́sẹ̀. ọ̀wù ẹ ẹ̀sẹ̀ mú lọ́gbẹ́ ẹ ẹ̀ tó gúrọ́ lọ́fà ẹ dédìí ọ̀pẹ ẹ gbẹ́nu sókè ẹnu kò mi agresi ó mọ ọ̀rọ̀ sí sọfẹ ní irọ́ ṣé bí wọ́n ṣe mú ìyàwó wọlé nù ni ẹ dá wa lóhùn jẹ. ìrísí nìṣe ni lọ́jọ́ ah. ẹni bá ti rẹ́ ẹ̀kẹ́ ìyàwó ọmọdé ìkọ́ni láti jù kan lọ fẹ́ràn jíjẹ ẹ wú àwa o ató ti lé tọ̀ ní wa. ẹ fẹ́ gbọ́n mi ẹ gbọ́n mi ẹ ẹ dúró mi dáadé o ah, ah, ẹ̀yin alágbó léyè mọ̀ dájú o. kí ni ò náà ṣé tá a fi ń gbéyàwó àbí tá a fi ń bímọ lé mu. ìyàwó wo lè ń gbé. kí ni ẹ. tí gbogbo yín sọ̀rọ̀ ànádìbá mi kojú mo tó mọ́. gbogbo yín ni mo forí ṣe fọrùn ṣe fún mo bá yín ṣiṣẹ́ ilé mo ṣe toko tí gbogbo yín sì ń fi mí lọ́kàn balẹ̀ wípé bárakú laṣọ ewúrẹ́ kò sí ohun kan tó yè mí àtàlàbí àṣẹ ìtàn mi ni <laughs> inú mi ò sì dá o. mo mọ̀. mo buru o. ẹ̀gbọ́n mi àlẹ́ mi mọ̀. kọ́lá ìfẹsẹ̀ ń ṣàlàyé inúpẹ́nu rẹ̀ ọ̀dá ó ń kúrú náà tó nínú òwò ni mẹ́fà náà ti rí bíta rẹ̀ ṣe rí àwọn tàn jẹ sọ́lọ́run ọba gan ò tàn jẹ àbọ̀ òrí bó ṣe rí ni ti rí bóun lẹ́gbọ́n mi rí ẹ tí wọn jọ̀yàn ní bóun náà ti rí. ẹ burú mọ́. aṣọ tí ò bò wáyé náà ni ẹni tí ó sọ fún ní wá kiri. yóò bá tiẹ̀ rẹ́ ni sọ fún sẹ́kẹ̀ rodò lọ pọn mi ni òun náà kì í rọ́jìjà ara rẹ̀ nínú omi ni. bí ò sí ẹ̀ríra rẹ̀ nínú omi sájà àdúgbò òwe ègbò tí bá ń kọjá lọ ni lápátábà lájú owó òyà jájẹ kò yé èrò àbùsùn ó burẹ́wà ó kú ọ̀run lásán lásán. ṣé àwọn akẹ́kọ̀ọ́ mi ti ń bínú lọ ṣé bí gbogbo yín rí gbogbo mi ti ń bínú lọ ìpadà bẹ̀gbọ́n mi ò ní dá o. abẹ́ ẹ̀rọ pè ní ah. alágbó òun bínú lọ sálọ́wọ́n ọba ní bínú lọ ni à ń rí wẹ̀rẹ̀ sá ẹni bẹ́ẹ̀ bá dé kéde ẹdí èdè mi o ẹdí èdè mi o ẹdá pẹ́ bá ń bọ́ mi síyàwó gidi lọ́sẹ̀. orí ìdáre àpò àlọ́mọ èsúrú kì í yàtọ̀ o orí ìyá rẹ̀ àpò ẹ̀. a kí gbogbo wa pátápátá o ṣẹ̀kẹ̀rẹ̀ èlò òde gbogbo wo ò ní lọ sóde ìbànújẹ́ o ẹ wo àtẹ́tísàrò yìí ò ní nǹkan kan ṣe o gbogbo wa la mọ̀ yìí pé ẹ̀gùn ò lè sọ pé kó yan ọmọ dùn kò sí bókùnkùn ṣe lè sú tó ọmọ èké ó di dandan yóò tó bọ̀ wálé ni ẹ gbọ́ mi báyìí tóyin bá sú tóyin lọ ti ń lọ bàbá ta ló tó bẹ́ẹ̀ tí ó dùbò oyin lọ́nà kò sónítọ̀hún ẹnìkan wá dí fáamayọ̀ lọ́bẹ̀ àgógó ẹnu ẹni mayọ̀ ojú fàálẹ̀ ẹni lọ ẹ̀tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ gbọ́hùn ẹnu mi o ẹnikẹ́ni èèyàn kéèyàn nínú gbogbo yín bẹ́ẹ̀ ṣe wáyé tó bá ti mọ̀ pé múṣe múṣe òun ò gbá múṣe múṣe múṣe. múṣe kó má lọ o kó má wàá lọ fira rẹ̀ lákòókò ṣòfò. ẹ gbọ́ ẹ gbọ́ ẹ àkókò ara rẹ̀ nìkan ṣokọ́ ni yóò fi ṣòfò yóò fi àkókò tiwa gan ṣòfò pẹ̀lú àwọn òsì ráyè anibire ni wa ọ̀nà pọ̀ lẹ́rùn ṣẹ́rí aṣọ tí ò bá pọ̀ kì í kó bó bọ̀rọ̀ ẹ̀jẹ̀ àgè pépépé bí àwọ̀ bàbá àsọ̀nà agboolé lánàá sẹ́ẹ̀ àwa rè o. ẹ̀yin ẹ má sọjú yín jáde ẹ mú jáde ẹ mú jáde. Digbi la wà ní ba. rìn kí ó rí ọ yán yán yán. mọ bàbá mọ bàbá mọ bọ ní. ọbọ bẹun ọmọlúàbí. ọ̀dà bá ọ̀yà ọ̀yà. agboolé ajíta dùn. bàbá àwa rè. ẹ bọ́ta ẹ bọ́ta ẹ mú jáde ẹ mú jáde. bọ́sì <laughs> eh, bọ́sì ọwọ́ àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń bẹ̀ o. <laughs> ọ̀yà ọ̀yà ọ̀yà. agbolé ànágùrè ànágùrè ah! <laughs> ó jẹ rẹ ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà ọ̀dà bẹ́ẹ̀. ẹ̀kọ́ burú ìlọ náà nu ìlọ nu. agbolé abọ́dẹrẹ́ abọ́dẹrẹ́ dà abọ́dẹrẹ́. kí ni. ẹ dákun ẹ dúró. ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi tí èsè péjò ti ń lọ́wọ́ nú bóyá àlàyé wa gbogbo ń tà ń sọ látàárọ̀ kọ̀ yá àwọn aráalé abọ́dẹrẹ́ ẹ tẹ́tí ẹ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ. alẹ́ ni tí ó lọ sojú yín níbi ìdíje tí ó wáyé nílùú mìlú títì lání ẹ mú wá jẹ́ẹ́sẹ̀ pé a sọ fún yín pàǹwẹ́ ẹrù àbí. ọyà ọyà ọyà lẹ́nu torí wọn ò rí wọlé rí. èmi náà mú un lọ ṣaṣojú ilé wa. gbẹgbẹnu rẹ dà sọrùn sojú bo a lọ ṣèdídìí ẹwà kì í ṣe ìjíde ẹ̀bùrẹ́ wa ìjọ tẹ ìyọ́ ọ̀bàjọ́ tí ò ní yìí ń ta inú ilé kọ́ ni ó ti kọ́kọ́ jó ni ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ onígbàjámọ̀ ni tí ń lè lu apárí lọ rèé ṣe ọ̀rọ̀ ajé ọmọ ẹ̀kọ́ ti kọ́ kùtà bára lè kó tó jáde ńlẹ̀ ni ojú òsọ̀nà fún ọ ni kí ni ọ̀dà ni ọ̀sìn wo ra rẹ ipò wo lọ́ọ̀mù láàrin àwọn tí wọ́n dúró ní ipò wo lọ́ọ̀mù. ọmọ ṣe o ọmọ ṣe o àìpèpàdé òsì tí ò já mẹni alága àṣẹ tọ́ sí tó bá jẹ́ pé wọ́n ń pè díje ẹni tó gburẹ́wà ni tó o bá fi mú pò kínní ipò kejì ló mú tó bá wá dàrú tó mú pò kínní tó mú pò kejì a jẹ́ pé rù ni wọ́n fi sí. kòkó tí ẹ sí ń tọjọ. ẹ wá gbọ́ o. ṣe ṣe ọfẹ nù. òun ò ní fẹ́ tẹ̀ nígbà tí ò ní fẹ́ jẹ bí ọmọ ẹ gbọ́ tó bá jẹ́ pé ẹ̀rí ẹni tó dáa jù báyìí lọ lágbolé yín ìbá dára kẹ́ tó bá dáa kẹ́ tó bá wuyì tẹ́ ẹ̀ bá wá rí kẹ̀kẹ́ mólóńgbò tàbí ewúrẹ́ dúdú kẹ́ ẹ fi wá rọ́pò ẹni tẹ̀ mú wa. ẹ gbọ́ àwọn ò lásìkò ẹ pàṣẹ fúnjà lọ ọyẹ máa lọ. ẹ dá lóhùn ẹ dá lóhùn ẹ dá lóhùn ah, ah, kí ni irú eléyìí náà ẹ gbọ́ o ìkìlọ̀ rẹ o àwọn ò ní ọjọ́ tá a fi sọ lókun o sọ̀rọ̀ mi yé yín ẹni tó bá ti rí i pé òun burẹ́ wà nù yín kọ́ mọ́ wulẹ̀ wá sí àyín mọ́ o. má tiẹ̀ bọ́ ta ọ̀rẹ́ ah, aṣojú yìí dà eh, eh, eh èèyàn rèé ẹbẹ èèyàn rèé ah, ah, ọ̀rẹ́ rù. Elédùmarè kí ló dé tó pèrò ẹ̀dá tí ọwọ́ rẹ̀ ò dọ́gba òjò tó rọ̀ sí rèké tó nádùn tó nóyin ohun kan náà ló rọ̀ sí ewúro tí ewé tiẹ̀ korò ṣó wá dọ́gba. igbó tí ọmọ erin jẹjẹjẹ tó fi mí ọlá òun náà ni ọmọ ìlérí jẹjẹjẹ tí gba rẹ̀ fi tó sè lọ́bẹ̀ ṣó wá dọ́gba omi tí ọba mumu tó fi nádé lórí òun náà ni ọmọ ẹrú mumu tó fi dípò ń sin gbà ṣó wá dọ́gba báyìí igbó tí jùtẹ̀ gbé tó fi di aláwọ̀ mọ̀làmọ̀là òbúrẹ́ wà láàrin èkúté inú oko igbó ọ̀hún ni ẹgbára gbé tó fi jogún ẹwà ayérayé atẹ́gùn kan náà ló ń fẹ́ sí wọn lára òjò kan náà ló ń rọ̀ sí wọn lára pẹ̀lú kí ló dé tí o fi ṣẹ̀dá mi pa mí lẹ́kún ayé wa ń fi òbúrẹ́wà mi mú mi lájẹ bẹ́ẹ̀ òjò kan náà ló ń rọ̀ sí èmi àti arẹwà tí ó dá sáyé gbogbo. ẹwà ni àdùkẹ́ ọmọ àbẹ̀bí èmi gan-an gan mọ̀mọ́ ló ló ló bí oṣù lé ní rèwerèwe mo rẹ̀ dò dò dò bí ìgbà tí tanmọ́ okòórè wọ̀ lọ́jọ́rọ̀ mo fi irun dúdú sadé orí ẹ̀rẹ̀kẹ́ ẹ̀gbẹ́ kan ẹ̀rín eyín funfun bí òwúlà jíngí ní ìgbọ́wọ́ ijó afínjú gbẹ̀dẹ̀ nígbẹ́sẹ̀ ìrìn arẹwà ẹwà tómi àdùkẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ lọ̀rọ̀ ẹnu ọmọ gidi gbogbo ẹ̀ ló ń gbé mi níyì tí mo fi ń yọ bí ọjọ́ omidan elélùbọ́ pàdé mi ó wò mí títí adagbalugbó ó ní mo rí ọ̀kín lónìí ó ní mo lópin ẹwà mo kọjá lójúde àyìndé ọfà páàdì lélẹ̀ ọ̀fọwọ́ fọná wọ́n ní áwù àyìndé ìyá ti jẹ́ ẹ ní ẹbí mi kọ́ ìwọ̀nba lomidan rẹwà mọ́ ni ológun ẹrú kúkú ti kẹ́rú wá wípé òun ò fi mí ṣaya mo ní n ò lè fẹ́ ọlọ́gbọ́n ìwọ̀fà ti kó wọ̀fà wá mo ní n ò torí ìwọ̀fà fọ́kọ baálé àgbẹ̀ ti ruṣu wá tòun irúgbìn tí ọ̀lẹ́gbẹ́. ẹ dákun bí a bá ń bini tí ò bá ní dìjà ṣáà lè béèrè. ẹ béèrè ń tẹ́ ẹ ní béèrè ta lẹni tó ní àwọn ẹrù tẹ́ ẹ tó lẹ́wọ̀n yìí. <laughs> Ayọ̀délé ìwọ ló ní. èmi. bẹ́ẹ̀ ni ìwọ ọmọ kó gbó rẹ̀ wá fún kódà kékeré lè sì jẹnu tí n ó ṣe fún ọ bàbá ń bọ̀ lẹ́yìn o Ayọ̀délé o ǹjẹ́ ọmọ pé baálé àgbẹ̀ ni mí sádàkùn ọjà rí ọjọ́ jẹ́ kí ẹwà ọmọ rẹ dayọ̀ ọmọ mi. Hmm. ọ̀dà kò burú ọmọ ẹni ò ṣáà ní rẹwà títí káfẹ́ fúnra ẹni bẹ́ẹ̀ ni ó kàn ṣe wípé ẹnu oníkàn báyìí láàgbọ́ pọ̀ mọ́ hmm, hmm. ẹnu ẹni báyìí sì làá fi kọ́ méje ẹ̀ ni ṣé ẹ mọ̀ wípé ẹwà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó kúrò mọ́jẹ̀sìn kì í sì ṣe àgbékọ́rùn-ún ọdẹ. Mm ẹ jẹ́ kí n wọlé kí n bá sọ́wọ́. Ah. gbóná ayọ̀délé jí o yé o pé tẹ̀tẹ̀ òpópó wa ti lómi tẹ́lẹ̀ kójò tó rọ̀ sí i ah, ayọ̀délé oh. owó ń bẹ lọ́wọ́ oúnjẹ ń bẹ lóko sórí ń tọ́ báyìí mú ẹwà ọmọ rẹ sí aya ọmọ mi ah, ayọ̀délé ń jẹ́ ọmọ wípé ètí tí baba ajé ọlárangún kan bá bá a lẹ̀kẹ̀ àkó nǹkan tó wọ́n rọ̀ nífẹ̀ẹ́ yíkíní báyìí oyè ọ pínísín báyìí àní bíntín báyìí ìyẹn ọ̀jẹ̀nu tí wọ́n ṣe fún ọ. baálẹ̀ a nítorí àwíjàre a jẹ́ kí tọ́ lẹ́nu wọn lẹ́nu mọ̀ ń bọ̀. o ṣeun ọ̀ká àbọ̀. owó kọ́ nìfẹ̀ẹ́ ẹ lọ wí fọlọ́gún ẹrú kọ́ mọ̀ kẹrù rẹ̀ lọ ẹ rèé sọ fọlọ́gbọ́n ìwọ̀fà kó lọ dáwọ̀fà rẹ̀ padà ẹṣin tí wọ́n kówó jẹ́ nǹkan kan lójú mi ìfẹ́ èmi ẹwà tó mi ó yàtọ̀ sí ohun tí ọrọ̀ ayé yìí lásán lè rà o. Hmm. mo gbọ́ ọ yé àmọ́ mo fẹ́ kó o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbóhùn ẹnu mi ṣé o mọ̀ pé etí inú lejò ń lò gbangba ní ti mẹ́ràn a lè fi tipá mẹ́ṣin lodò lóòótọ́. Lo a lè fi tipa fún lómi àmọ́ tẹ́tí inú rẹ̀ kò gbọ́ o ìjọkíjọ tó bá kọjú sí ọ mo fẹ́ kó o ta tó bá kẹ̀yìn sí ọ kò ta ìjọ tó bá kù nìkan kò tẹrù ara rẹ pa wòmí lóore. mò ń rò náà ni ò jẹ́ ń fọ́là lọ́kọ̀ọ́. mo kúkú gbọ́ ọ yé ṣé ọ̀ọ́ lọ́ọ́ fi ẹnu ara rẹ sọ fún wọn pé kò ṣeé ṣe o. mo gbọ́ yín bàbá mi. ẹ kú ìjókòó. káàbọ̀ ah, arẹwà bó o ni. bàbá mi ní wọ́n fẹnu ara mi sọ fún yín pé kò sọ náà ń bẹ. wọ́n ní kó wá wí fún wa pé kò sọ náà ń bẹ àbí kò sọ náà ń bẹ. Ah, ah, ọ̀rọ̀ yóò rújú débi pé mo fi béèrè lọ fún un ó dáa náà kò sọ náà ń bẹ. Ah! ojú pé gúngún òde ò dáa ojú towó ojú tì mí hmm, ojú tì mí ẹsẹ̀ mi sì wọlé gẹ́rẹ́gẹ́. ejò ọmọ ìdílọ́wọ́ nú. No àbí èèyàn ṣe rí ilé ọlá báyìí tí tó ń fọlá aṣakọ ọ̀rọ̀ rẹ̀ kì í ṣojú lásán. Hmm, edi ni. ìwà rẹ̀ yọ̀ wà ọ̀bọ. ṣe sọlá. Hmm? ẹ já lọ. ọ̀bọ òkúkú gọ̀ ọ̀bọ gbọ́n tinú ọ̀bọ lọ̀bọ ó ṣe tìmúyémú ti fi ṣoje tọrùn yọrùn tó fi yọ gẹ́gẹ́ ẹni ò bá mọ̀dí ọ̀rọ̀ ní òpẹ́ yìí okó ń pà tó lásán ni ẹni bá súnmọ́ ẹyẹ yóò mọ agbájá ẹyẹ. àmọ́ ṣá ọ̀rẹ́ mi èmi mọ̀ wípé ọgbọ́n níwájú ọgbọ́n lẹ́yìn ọlọ́gbọ́n bíi àṣàrùn ni ọ́ àmọ́ ṣó ṣàmọ̀ wípé ọgbọ́n tó bá fogi òro tó fogi àràbà ẹ̀ǹkulé àgọ̀ náà ní padà bọ̀ wá sí o. ẹ kí wàá nìtumọ̀ yún. ìtumọ̀ ẹ̀ ni wípé tí ọgbọ́n ọlọ́gbọ́n bá ti pọ̀ lápọ̀jù ìmọ̀ ń padà wá pọ̀ lọ́gbọ́n lára ni o bọ́lá dalẹ̀ ọmọ náà sì ń dá pàdépàdé ó jẹ́ kẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́pẹ̀ẹ́dẹ́ẹ̀dẹ́lẹ̀ ó ti ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ni bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ọ̀hún gan-an ni ọmọ ó dáa o ṣé torí àwọn ọkùnrin ti wá páwọn ò mi mú níwọn ọ̀fẹ́ ìyẹn ti wá túmọ̀ sí wípé <laughs> ọgbọ́n inú mi lè pa mi lára. ó náà mọ́ bínú bóyá àgbékalẹ̀ ọ̀rọ̀ mi ni ò dáa tó àmọ́ ìhùwàsí ti ẹ̀gàn ń jọ̀yàn lójú bólówó kówó wá ó ní ò ṣeé ṣe bọ́lọ́rọ̀ kọ́rọ̀ wá ó ní ò sọ náà bẹ́ẹ̀ baálé àgbẹ̀ wa eníkè sọkọ rẹ. táwa gan-an ní wò ọ̀fẹ́. n tó yẹ kó ní bọ́tọ̀ rẹ̀ wí síwájú ló wí kan yìí ṣe é ra bọ́tọ̀ ẹ káàárọ̀ o n tó fi ní ẹ káàárọ̀ o ṣe é ra bọ́tọ̀ ó dáa o àrẹ̀mọ ọba adéwuyì ló wù mí o adéyanjú mo fẹ́ fi sọ́kọ. ha ẹwà. kí ibi tó o ti fẹ́ yàn kan òun ló ga pọ̀ ọmọ ọba. ṣé bá ọmọ ọba sá ni kì í sàṣọmọ elédùà. èmi náà mọ̀ pé kì í sọmọ elédùà àmọ́ níbo nípàdé ọlọ́jà àtàsínwìn ti fẹ́ wáyé gan-an ìwọ rèé èèrà àfin òun rèé àfin ní gbé sówàá kóra rẹ lọ bá a ni ó wàá sọ fún un pé o fẹ́ fẹ́ ni. ọwọ́ iṣẹ́ àwọn jáde láàfin lẹ́ẹ̀kọ̀ọ̀kan òun náà sá lójú. ẹ ó lójúmọ̀ náà òun ṣàmọ tó dáa òun náà ti mọ gbòòrò yẹn wá wò ó níjọ́kíjọ́ tèmi àti ẹ̀ bá fojú rinjú báyìí ó rí bí ó ti fò mọ́ mi wò mí èmi ẹ wà dákun wò mí àṣẹ̀ṣẹ̀ yọ oòrùn ni mí tí ń mọ́jọ́ rọ̀ àṣẹ̀ṣẹ̀ yọ òṣùpá ni mí tí ń fìmọ́lẹ̀ ṣayọ̀ èmi àdùkẹ́ ó kúkú welédùà ló dirí ẹwà fakúkọ dákun jẹ́ àlọ́ ọ̀rẹ́ mi. <laughs> Ah! ẹ wo ẹ wo ẹ wo kò sí ọ̀rọ̀ nínú nǹkan tí ìlú sìn ló sọ ah. bẹ́ẹ̀ ni. dasaki torí ìpọn jẹrú ni. ńgbà wọn wá jẹrú ńkọ́ ah, ṣé torí pé wọn jẹrú ni kí wọn kú ó tọ́ ni gbogbo ẹrú táwọn ń lò ní bàbá ah, ọ̀nà ló kàn jìn àbí odò odò odò àmọ́ odò odò àmọ́ wà kó mọ̀ lórí sùn okùn ò sì lè gùn kó mọ̀ níbi àti fà wá ó dà ìwọ tí wọn náà ń sọ̀rọ̀ hmm. àbí ẹ̀yin méjèèjì ebi ńgbà tí mo mú yín tí mo mú yín súnmọ́ra mi lẹ́yìn náà ń jayé ọlọ́ba ẹ ni wọ́n ń kó gbogbo ẹ̀ sáyà ní fẹ́ ni wọ́n lóṣèjẹ tó ń tó lóṣèkùn rébété. olúwa mi òótọ́ ni òótọ́ ọ̀rọ̀ lẹ sọ hmm. ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ wà nù ọ̀rọ̀ ìlú sinmi náà hmm. ṣe mọ̀ pé bá a bá gba àwọn ẹrú wọ̀nyí láàyè àti sùn lásán yóò mọ̀ di wa lọ́wọ́ ni ẹ̀yin náà wà mọ́tò lájà. máa wọlé o. olúwa o. olúwa mi o. ṣe tó bá ṣe dandan ni kí ọba oge ṣóye yìí. o. sáàkì o. olúwa nǹkan tí mò ń sọ ni wípé ah, ah, ah, èèyàn máa ṣubú lóòótọ́ mọ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ́ <laughs> ẹni tí ó bá ti ṣẹ̀ ẹ jẹ́ kí wọ́n bá wí ẹni tí ò bá ṣẹ̀ má fọwọ́ kàn kó máa di ogun ọ̀bẹ nìkan jà fọ́ ogun wọlé mú. lórí à ń ṣubú fọ́kòkò iná ló wá le tó yìí sí. ìná da ló ń ọjà ẹ asákì yìí ń díbọ́n ní díbọ́n ní ẹja máa lọ́jà ẹ ẹ asákì. ọ̀rẹ́ mi pẹ̀lẹ́ amúbò ló ti á òkùnkùn ò tí ì kù àbí bó ló ṣe wá dọ̀rọ̀ à ń fọrùn ẹsẹ̀ rọ bóyá jẹ́ àmọ́ ọ̀lọ́lé pẹ̀lẹ́ mm, jẹ́ à lọ pẹ̀lẹ́ jẹ́ à lọ. jẹ́ à lọ. àwọn ẹyẹ wa máa ń ṣeré lódò yìí náà ni. ó ìyá wa. kí ló dé tọ̀ wá lánàá tó lówó wa mọ́. Ah, má bínú. ẹ kú jókòó ìyá mi ẹ sì kó àlejò ẹ mú yín rè. ṣẹṣẹ ṣẹlẹ ah, bá ẹ dákun ẹ bá ń ṣe àwọn èèyàn mi tá a jọ wá lálejò ń ta ẹ jẹ́ wọn ó ṣe àríyá rẹpẹtẹ àmọ́ sọ fún ọ pé mo ní wọ́n mọ́ màmú para o ó ti yé ọ torí bí sáàkì bá ń padà lọ́ọ́lé. kò burú sáàkì. lórí ìbéèrè tibí tó béèrè ọba ló mọ̀ sáré rán mi iṣẹ́ pàjáwìrì kan ó sì ṣe pàtàkì. ó ṣe pàtàkì ah, ah, adéyanjú ṣé pé nǹkan kan lè wà tó lè ṣe pàtàkì jù mí lọ. awù ṣe pàtàkì ju adédọ̀yìn tèmi lọ ah bíi ti bó àná ládé tó ti yanjú tẹ́lẹ̀dùmarè bá ń boyin sí wò eh, mo ti ní wọn ò dákẹ́tẹ́lẹ̀ tí wọn ò ní gbìn ìwọ ló fẹ́ kí n fún wọn mo ti tilẹ̀kùn ètè pé wọn ò ní sọ̀rọ̀ ìwọ ló fẹ́ kí n fọ̀ ó ti fi gílùgì pẹ́pẹ́pẹ́ ó wá di dandan kó o gbóhùn ògè ó mọ̀ pé oyin lélẹ́dùnmarè fi ọ ṣe ńlẹ̀ yìí ẹ̀yẹ́ ṣé wàá boyin sẹ́nu tí ó wàá dákẹ́ oyin ni Elédùmarè bù sí adé ọpẹ́ ńlá ni pé adé mi ó ti dòyin aṣọ àlà tí í dólówó sàlọ́rùn ó dá ń lọ́rùn ó tún ju aṣọ àlà lọ wá wò ó àrà tó bá wu erin ni ojú ọmọ dánú gbó gbogbo tú tó bá wu ẹfọ̀n jẹ́ ọmọ pa lókè ọ̀dàn àmọ́ bẹ́ẹ̀mi adé tó yanjú bí n bá ti fojú mi méjèèjì tí n bá ti fi kan adé mi tó dòyin àbùṣe ti bùṣe. <laughs> orí mi wú o. ṣé ọkàn rẹ ti balẹ̀ o ti wálé lára rẹ mm. kò burú. Mm-hmm. kí n fi fẹ́ràn sí ọ. Mm. Mm-hmm. ìwọ náà gbà. Mm. Mm-hmm. irú mi lòun ò kà bùkù láti jó òun ti dáyé àfìgbà tó ń dókè mẹ̀sì tó pòun léegbọn á àbùkù mọ́ kàn mí o. Hmm, ẹ̀wà ìwọ ló mọ̀ ń pè lábùkù kí mọ̀ ń ṣàbùkù kò wọ̀dọ̀ ẹ lónìí òpè ó mọ́ wọ̀dọ̀ rẹ lọ́la o ṣàrántí pé ọjọ́ gbogbo ò lè dàbí ọjọ́ ọdún eégún. èmi ẹgbẹ́ra ni mí láàrin èkó oko ni ni ni mí láwùjọ afàyàfà ọ̀kín ni mí láàrin gbogbo ẹyẹkẹyẹ oko èmi lọkùnrin kan wá fàbùkù kan tó tó bá wọn bí wọ́n bá wá ní ẹranko oníwo ní ọkàn nípa ṣé bíi tìgbín wá ni ni ewé tí mò ń bẹ lórí iṣu ní jẹ́ àbọ̀wọ̀ kankan adéyanjú ńlẹ̀ẹ́lẹ̀ ń bẹ́ òun ilé aláàmọ́ máa ń wò mọ́ lára bíi ti ẹ̀kọ́. ọ̀rẹ́ mi ó gbìyànjú ni àmọ́ ọlọ́run ọba kọ̀yànjú rẹ̀ nígbà tọ́fọ̀n ti wá tọ̀ sínú gbẹ̀gìrì báyìí kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ ńlẹ̀ ló kù àbí. kẹ́ni ẹni tó jẹ́ péré ní í ṣe kádìí ẹ̀ gàjúlé lọ àgọ́ ni ó padà dé kẹ́yìn bẹ́ẹ̀ ni kábíyèsí eh, ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìyàwó mi ní fífẹ́ náà ni mo wá rí yín fún. kí ló dé wọ́mọdé bá tó lọ́kọ àlọ́kọ ṣùgbọ́n eh, àìbẹ̀rẹ̀ ku ẹlẹ́rù igi mú ní mú rò ní sórí bó bá ti ló yá ọ ó ti yá wa náà. kábíyèsí o ẹ̀ ń gbó ẹ̀ ń tọ́ ká dípẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. yẹ́ra ńlẹ̀. yóò dáa fún ọ sórí àfọn tiẹ̀ náà ní wọ̀ láì gbó láíláí. àṣẹ. eré ayọ̀ àti dùnnú kò ní fò ọ̀rọ̀. àṣẹ. ó fọ páwó ó fèrègì jòbì. àṣẹ. akọ aláǹgbá iṣẹ́ ẹ̀rùn méjì ẹni tó bá péré rẹ níbi òní kádùn. àṣẹ hmm. kábíyèsí olówó orí mi. ọ̀rọ̀ ọmọ rẹ náà ni mo pè ọ́ sí. Hmm ó lóun ṣetán tóun ó láyà tèmi ò sì rí nǹkan tó burú ń bẹ̀ ẹnu ẹ̀ náà ló bá wà yìí. ọlá ewé wẹ́rẹ́wẹ́rẹ́ ni iyì ọ̀parun rọ̀rọ̀ ni iyì àgbò ayádùn wò lójú ọkọ ẹ̀ ló gbé lẹ́yìn tí ò bá sígi lẹ́yìn ọgbà yóò wò dànù ẹ lóòótọ́ ìyá lọ́lọ́kọ̀ tí ọmọ bá wa sáyé ṣùgbọ́n bàbá lẹ̀mí tó mú ọkọ ìyá rìn èmi ò láṣẹ lẹ́nu lẹ́yìn ọkọ ọkọ lélẹ́dùmarè tí ń bẹ lábẹ́ òde ohun tẹ bá ti wí náà ni. àgbàrá ìfòkòtò hmm. eré ayọ̀ àti ìdùnnú ò ní fò ọ̀rọ̀ gbogbo ìgbà ló máa ń múnú mi dùn <laughs> olórí ìwọ náà ní ròde ìbànújẹ́. àṣẹ olówó orí mi. adéyanjú ní agbára elédùnmarè irú ìyàwó bí ìyá rẹ báyìí lẹlẹdùnwà ó yàn fún. àṣẹ àṣẹ tó dé sí. àṣẹ àwòdì nílè bàrà atẹ́kùn táǹdì kan ó ní tó bá ti yá kì í pẹ́ mọ́ tó bá ti yá ọ ó ti yá wa nà. ẹ kábíyèsí olórí ṣé kí a wá ránṣẹ́ sí ààfin bàbá adédọ́yìn ni àbí ibo. Ah, ránṣẹ́ sí ààfin bàbá rẹ̀ ah, ṣé ìwọ mọ̀ pé ijó lóró rẹ ni. ijó lóró lé ijó lóró lé. bẹ́ẹ̀ ni agbójó ló ti múyàwó. kábíyèsí ọmọ ọba mọ̀ ní adédọ́yìn ṣáà wá ní kó bọ́ sí agbójó ni. káì ọmọ ọba ni wọn náà o lè fẹ́ tí o bá lè wá sáà gbójó. kábíyèsí olúwa mi. ẹ wò yóò lè díẹ̀ o. kí ló lè ń bẹ. ṣé àwọn wá fọkàn sí pé adédọyìn yóò wá sí agbójú kó tó dupò lọkọ ni. ẹ kò fàjà ìwọ gan ò lè fẹ́ rú ẹni bẹ́ẹ̀ ìdálù ń òkété ni èèwọ̀ àwọn oníkòyí oúnjẹ alárinrin ni fún àwọn ẹlẹ́rìn mọ̀sá báyìí la ṣe ń ṣe ń lé wa èèwọ̀ ẹlòmíì. ṣé kò wá sógbọ́n nǹkan tá a lè dá sí i. kò sábùjá lọ́rùn ọ̀pẹ obìnrin tí ò bá ti lè bọ́ sí agbójó ò lè fẹ́. olórí. kò ṣeé ṣe kò ṣeé ṣe adéyanjú ọmọọba ni mí ó ṣe ìwọ èyí tún gbọ́dọ̀ máa jagun bí ẹrú àdùnfẹ́ ni wá nílé wa á gbọ́dọ̀ máa jàjàdú ọkọ. kí ló dé kí la gbé kí ló jù. Hmm? ògúnlùntún ló jù lù mí èmi náà sì jù ẹ nígbà wọn ìdárọ̀ sí ni yìí bàbá ọkọ ni ah, ah, nígbà tí wọn náà ní kí wàá máa lọ ṣèdíje ijó nítorí kíni nítorí mo fẹ́ fẹ́ ọmọ ọba bí mo bá wá lọ mú mi nídìí jẹ ìjọ ńkọ́ wọ́n sì ní awọ̀ ló má tẹ̀ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀ torí èmi fúnra mi mọ̀ pé ìmọ̀ ọjọ́ níbo ni kí n wá fojú sí lọ́jọ́ náà tí wọ́n bá wá mú mi o sékìlẹ̀ lanu kó gbé mi mi ni. Adédoyin mi Àlàkẹ́ mo fẹ́ kó mọ̀ pé n tá a fẹ́ ńlá daṣọ́ bò kò sẹ́ni tí ó mọ̀ pé irun orí ó pọ̀ ju ròǹbò mi lọ ah, mo. ṣe wá ní mú ọ àṣẹ lásán la fẹ́ fi ṣe kó o kàn bọ́ ságbó ojú kó o pòyì kó o pòyì kó o pòyì ó mọ̀ pa ìdó oníjó ni wọ́n mọ̀ ẹ̀bẹ́ mi ní mú yàn èmi ní sàmẹ́ntì bá fẹ́ èmi ní wọ́n mẹ́ni tó bá wù mí mọ nǹkan kan dájú o bí alábalábá pé igba lóde ọlọ́jẹ̀ tí pàákà tó bá pé ẹgbẹ̀rún nígbàlẹ̀ àárọ̀ ọ̀run mọ̀ dájú lónìí pé. olóògbòjò tí o wá ń wò ó ni bàbá eégún. ó dáná mo gbọ́ ọ mo kò fẹ́ kó o mọ nǹkan kan wípé gbogbo fílẹ́ńgẹ́fílẹ́ńgẹ́ ẹ̀kọ́ kò sí lẹ́yìn yan gan gbogbo kọ́ńdúkọ́ńdú ọmọ náà ò sì sí lẹ́yìn àwọn òbí rẹ̀ jẹ́ ń fi táwọn òbí mi létí wọ́n bá ti fọwọ́ sí i ń ṣe. ọ̀sà orí kọ̀ǹsà o mọ̀nà tó tún béèrè èmi àti ẹ ti jọ pé kábíyèsí ò ní gbà á Ah, ah, tí ó yẹ pé mo mọ̀ pé gbogbo bó ṣe ń sẹ́yìn tó ń gbé kalẹ̀ látàárọ̀ kì í ṣèmọ̀ràn ti ẹnìkan ohun tán fọ̀ fún fèrè ni fèrè ń fọ̀ jáde mo mọ̀ pé lọ́hùn kábíyèsí nù ni kábíyèsí ọ̀nà ló tún ní wákà lọ kí n tún lọ mọ bá sọ̀rọ̀ pé o fẹ́ wá jó dú adédọ̀yìn ó ṣàwò ọ kí n ṣàforí jóná kí n lè gbóhùn ara mi. yìnyín sáàfin nílẹ̀ báyìí lóòótọ́ kábíyèsí lè gbọ́n nínú kán gbọ́n lẹ́yìn àmọ́ wọn lè gbọ́n táwọn obìnrin ète obìnrin lèmi àti olórí olóòfin wọn. ète mm-hmm. obìnrin. ẹ kú ìjókòó ìyá mi kí ló dé. kò sí ní tó dé ẹ mú yín mo gbé wá ṣé mo ránṣẹ́ pé ọ ni. ẹ̀yin ìyá mi nígbà tí ẹ bèrè rẹ̀ mo mo ṣe ní gbé wá. ó dànù bí n bá fẹ́ mu ìrànṣẹ́ sí o ó dàbọ̀. ìwà àbẹ̀kẹ́ wọn kàn sí ọ bó bá yá ṣó gbọ́. ẹ kúlé o. ẹ káàbọ̀ bàbá mi bóò ní gbé ọdẹ. àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ oògùn tí ò jẹ́ àfarapa. àdúpẹ́ ṣe sáàrẹ̀ ràn pa àbọ̀ fún jíjẹ. mélòó lọ́kànjú wa ó lanu yọ ẹran ń bẹ ń bíbí bá ó jẹ tí ó sùn àjẹ yíra pàápàá ngbà. ẹ̀ẹ́ ọmọ ga o. dúpẹ́ lọ́wọ́ ògún ògún lákáyé ọ̀ṣìmọ́lẹ̀ ah. òun ló fún mi páwo. Ah, ah. bàbá mi kò mọ̀ sẹ́ran àkìká ń bẹ̀. àkìká mo ti kóyún dà sí àtàn ń bẹ́ńbẹ́ bíbá bíi méjì ní bẹ́ńbẹ́. ẹ ṣe bàbá mi. Eh. Eh, ṣé kò ṣáà sí ẹnikẹ́ni tó bá ọjà kí n tó dé. ìbẹ́ nìkan kan jà àmọ́ àbùkù kàn mí àbùkù náà kàn mí ẹsẹ̀ mi sì wọlé gẹ̀rẹ́gẹ̀. àbùkù. ta ló fàbùkù kàn án. Ah. ó sà ti ṣèlérí pé òun àti olórí wọn yanjú ẹ. Ah, gẹ́gẹ́ bó ṣe sọ fún mi o kí Elédùmarè yóò rí bẹ́ẹ̀ jalẹ̀. ẹ jẹ́ a nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ni ó rí má jẹ́ a níyè méjì lórí ẹ̀ nítorí pé ẹranko tó bá níyè méjì ni ọdẹ ń pa lóko. ìjọ wo ni a ó fi sí báyìí àbí kí ló tún dá ọ dúró. ẹ ṣe rí ẹ fún mi ní àsìkò díẹ̀ kí n fi gbọ́ gbèǹdéke ìbàtà yọjú sí ẹ lẹ́nu òun àti ìyá rẹ̀. kò burú ọkọ mi ojúgbòrò. oya oya o lẹ lẹ ọkọ mi. ìlú sìn ìlú sìn mi pẹlẹbẹ wo pẹlẹbẹ ọlà igun fẹlẹfẹlẹ fẹlẹfẹlẹ oníbi tó ní odò ni mo ń gbọ́ jèrè. ó sì dá o ọkọ mi ká lè rí òun wí ní gbogbo èyí tó ń ṣẹlẹ̀ yìí tí ṣẹlẹ̀ ò bá ṣẹlẹ̀ níbo la ti fẹ́ rí tán kí elédùnmarè ṣàjẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sí àná. dídùn dídùn lọ́sàn-án ó so. ẹ wo ẹ jẹ́ kí n lọ rẹjú díẹ̀ mi ẹ wo. wo bá ń bá ń mú ẹsẹ̀ rẹ̀ kó jọjú dáadáa ni tó ti gbọ́. kò tó pomi sẹ́ẹ̀kẹ́ kó mú kó tọ́tọ́ tú kalẹ̀. <laughs> ọmọ yẹ àdìgún òkè dìjì ọmọ ẹni ni tí mú koríko wúwo ọmọ ẹsẹ̀ rírì lẹ́sẹ̀ òkè tùmí kí n bá tèmi ròkun tùmí kí n bá tèmi rọ̀ṣà ẹlẹ́mi ń kówó olóbì ń sọ olóbì máa sọ mọ́ ibi owó ti wá lówó gbà lọ. <laughs> ẹ ṣe yá mi ẹ ṣe wọn mm, ẹ ṣe wọn. mélòó ló kù àdùnnú. nǹkan tó kù náà ní ìyá wa òun náà mo fẹ́ mú un. lọ síbi ìdíje ijó èèwọ̀ o ò gbọ́dọ̀ ṣe o o ò gbọ́dọ̀ forí oyè gbàgbàgede ó tiẹ̀ wá tọ́ sẹ́ni gbogbo kó dínwó aró kò tọ́ sí ẹ mo ṣàlàyé fún olórí amúnídandan ni mo láti ṣe olóró òdìlé àwọn ni ó ní tí gbogbo olórí àwọn ṣe nìyẹn tán fi máa ń bí wẹ́rẹ́ ó ní gbogbo ntágùn àfi máa ń ṣe nìyẹn tán fi máa ń tọwọ́ àlàbò sùn nígbà tí mo wá tọ́ sókè tí mo fojú gbà pé ọmọ ọba ni mí ìyìn sì tún gbọdọ̀ máa jagun bí ẹrú mọ́ ló tó gbà sí mi lẹ́nu póun da gbogbo ẹ̀rù máwọn òbí òun lójú àmọ́ olórí èmi mọ̀ pé kò fẹ́ fi tìjú kárùn-ún ni. èèwọ̀ o ò gbọ́dọ̀ ṣe é sẹ́ ẹ̀ o wàá mọ̀ wípé kì í ṣe nítorí òun nìkan gangan ó tún wúlò fún wọn náà àmọ́ ṣá kábíyèsí ò gbọ́dọ̀ mọ̀ sí o ní tèmi èmi ti fọwọ́ sí bá a ṣe wá ṣe tẹ́nìkan kún òfin ní mọ̀ ọwọ́ èmi àti ẹ ló wà ṣó mọ̀ wípé ọ̀rọ̀ tá a bá ti lè sọ fún etí kejì ó ti kúrò láṣìírí ohun tó bá wà ní ọkàn ẹni òun nìkan ló kù láwùjọ. Eh, olórí ìyẹn wá ń já sí pé ohun tó dó bá ti dé báyìí kò sì gbọdọ̀ ríta mọ́ bẹ́ẹ̀ ẹ ṣeun olórí ẹ ṣeun. fún toko kádò gbọ́ kó fún ọbẹ̀ kínájà gbọ́ kó sọ fún ìyálọ́jà wípé a ṣe ìdíje orò ìgbéyàwó àrẹ̀mọ adéyanjú ọmọọba ńlá adéwuyì ní ọjọ́ méje òní mo wíre àbí wíre. mo wíre. ọgbọ́n orí la fi ń gbáyé ọ̀pọ̀ ìmọ̀ràn ikùn la fi ń gbókè èèpẹ̀ ìjòyè tó ń tejì gbara iyùn tí ò ní mọ̀ràn tàtà lọ́kàn irú wọn mọ̀ fòye pìtàn ni arẹwà obìnrin tí ò lálátìlẹ́yìn gidi òbúrẹ́wà tó bá lẹ́ni lẹ́yìn ó mọ̀ sàn jùrú wọn lọ. ọmọ mi gbogbo àwọn àṣàmọ̀ àpàdé àlùmọ̀ tó ń payé òye mi tó kò yé mi tó. ẹ̀yin náà mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ẹ mọ gbogbo àwọn tó ti wá páwọn ò fẹ́ mi tí mo pé òun ò fẹ́. bẹ́ẹ̀ ni o pé àfi adéyanjú nìkan ló mú ọ kó fẹ́ àbí. Hmm, ṣùgbọ́n mo ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ ńgbà mo pàdé rẹ̀. bẹ́ẹ̀ ni mo sì wí fún ọ ńgbà náà mo ní kì í ṣe pé o kórìíra rẹ o ó kàn jẹ́ wípé èèwọ̀ ni àkọ́bí ọmọ ọba wa ò kàn lè déédéé mọ́bìnrin lójú pópó ìjólóró lé. bàbá mi àsìkò ọ̀rọ̀ léun gan-an ti wá tó báyìí o. ọwọ ìwọ ò tiẹ̀ ṣe ṣe sùúrù kígbà òun ó dena ìwọ ò mọ̀ pé bí ẹ ta ò bá ta kò sí ọmọ ẹranko kẹranko tó lè ta ìwọ ti dẹ́ta láwùjọ àwọn omidan tìyẹ tó kù ah, mọ̀dé jọ ń pé ọ̀ mọ́rú ẹwà tó o ní ẹwà ọ̀kín lẹwà tìyẹ ah, ọ̀kín ló rẹwà jù nínú gbogbo ẹyẹkẹyẹ ọ oh, ṣí ọ. ẹwà ọ̀kín lẹwà mi ah, bàbá mi wọ́n mọ̀ lè mọ̀ mú mi ṣé ẹ mọ̀ pómi tó bá mọ níwọ̀n là ń bá wọn rẹ láàsì ibi títẹ nìkan sì ti pin ó mọ nítẹlómìn sì ti bẹ̀rẹ̀ ojúbọ̀rọ̀ mọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. Hmm a jẹ́ wípé mo gbọ́ ọyé báyìí ṣé nítorí kámọ́bà jìyà náà la ṣe yá mọ́jìyà lọ́fà àbí nítorí ogun la ṣe fi oògùn ṣiṣẹ́ oògùn nítorí pé bí ogun bá dé oògùn níkuníku ó ti di iṣẹ́ oògùn nù iṣẹ́ di iṣẹ́ oògùn jẹ́ ká mọ̀ wò bí wọ́n mú ọ bí wọ́n ní mú ẹ̀yin ò lẹ́yìn fàyàgbé ẹ̀ ṣe fẹ́ fẹ́ fẹ́ ni mo wí lẹ́ẹ̀kan. <laughs> kọ́mọ láfẹ́ díẹ̀ díẹ̀. olórí ẹ̀yin náà rí kí mo ti ń jó dáadáa gíngíngíngín. ìgbà mélòó ni díẹ̀ díẹ̀ lẹ́dí ẹ̀ ń dì ẹ̀ níwọ̀n wí fún ọ <laughs> tí pẹ́lẹ́kàn tẹ̀ máa ń pe akọ́kọ́ lákọ́lẹ̀ lè yóò pe bàbá <laughs> ìyá wa wọ́n tiẹ̀ ti mọ̀ ọjọ́ ẹ̀yin ọmọ pé ìtọ́jàjò ni kéèyàn ọ̀sá ìlú ẹ̀ ń bá ti ìlú ó ti di dandan ká máa jó. ẹ fẹ́ nu lùlù fún mi kí n jó sí i. kọjú síbí kọjú síbí kọjú síbí mo ti kọjú síbí kọjú síbí mo ti kọjú síbí dàdédéng dàdédéng dàdédéng dàdédéng dàdédéng dàdédéng dédédéng dàdàdà dédéng dédàdàdà fẹ fẹ mm, mm, mm, àyàlẹ́ ìparí èèyàn fẹ fẹ fẹ fẹ wọ́n tó wù ẹ́ tó lè ẹ́ tó lè rù bí kéw kéw. ah ìgbọ́dé gẹ́gẹ́ gẹ́gẹ́. kíyèsí o. kí lẹ wá fẹ́ fi jó ṣe tẹ kólé tẹ kọ́nà tẹ wá ń kọjú níyìn. èmi ni mo. ẹ ẹ ẹ àbíyèsí ọmọ yín ní tóun bá ti rí yín tẹ bá ń jó bó máa ń wu òun náà ó ṣàní dandan òun náà fẹ́ máa jó mo ní a wù láì ṣọkùnrin n kò sì ní tó wù nù mo bá fi ránṣẹ́ sí kọ́mọláfẹ́ pé kó wàá mọ̀ bá mi kọ́ níjó láàfin. <laughs> ó dà bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ àjànàkú kan kì í yàrá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà náà ló gbọ́dọ̀ jọ àríjòṣà eh, náà ìyàwó gan-an ni wọ́n máa ń pè mí fúnra mi nígbà tí mo wà ń ṣàngó òde bẹ́ẹ̀ni kẹsì wá rí o ṣe rí ijó gan-an ó wà lára àwọn tí àwọn ọmọ bá fi ń ṣọlá ehm, látòní lọ ó ti dàṣẹ gbogbo àwọn ọmọ mi pátápátá nǹkan a máa kọ́ ń jó ẹ ti gbọ́ bẹ́ẹ̀ bó ṣe máa jẹ́ nìyẹn àbíyèsí kẹ́ ẹ pẹ́ kára ó lé o ehm, àbíyèsí o mo fẹ́ gbọ́ díẹ̀ sí i àbíyèsí ọlọ́ọ̀fẹ́ yìí náà ń jẹ. sẹ́ẹ̀rẹ́ ah, lè ti jó fún yín kẹ́yìn wọ̀ ya bọ́ bí yóò jẹ́ rí ọ ya tìgẹ́gẹ́ tìkìtẹ̀rẹ́gẹ́ tìkìtìgẹ́gẹ́ gẹ̀rẹ̀gẹ̀ gẹ̀rẹ̀gẹ̀ dígẹ̀ dígẹ̀ wẹ́ wẹ́ gẹ̀rẹ̀ kíni sẹ́bìn tí ń jẹ ni gẹ̀rẹ̀gẹ̀ dígẹ̀ tọ́ tọ́ tọ́ tọ́ ń lè dí padà sáyé rẹ oje wọ́yá wọ́n bí wọ́n jọ níbí ọ. dìgẹ́gẹ́ dìgẹ́gẹ́ dìgẹ́gẹ́ dìgẹ́ gẹ̀rẹ̀gẹ̀ dígẹ̀ dígẹ̀ wẹ́ wẹ́ kíni kíni kíni ọ lóra rẹ padà jẹ́ ń jó jẹ́ ń jó ah ah ọ sì gẹ̀rẹ̀gẹ̀ dígẹ̀ dígẹ̀ wẹ́ wẹ́ kẹ̀rẹ̀gẹ̀ dígẹ̀ dígẹ̀ wẹ́ wẹ́ wẹ́ kẹ̀rẹ̀gẹ̀ ó yá bọ́ yàn yín jò jẹ́ yọ. dìgẹ́gẹ́ dìgẹ́gẹ́ dìgẹ́ dáadáa ló ń ṣe yìí padà yá padà padà ẹ láti yín lẹ̀ kẹ́ ẹ lajú yín lẹ̀ kẹ́ ẹ wò mí dáadáa ṣé ẹ ti gbọ́. dàdáàdà gàgà èmi gan ló fi rí báwọn bí jẹ́lẹ̀ lábàsì ti wá sùn ọ̀rẹ́ mi a mọ̀ ń pọ̀rọ̀ lówe ó mọ̀ tí ń ṣe bí eré bí eré láró nù àwọn èèyàn wo mọ̀ fọ̀rọ̀ ẹ̀ sí i gbogbo pátá náà ti dáṣọ fúnjó dáṣọ fúnjó bóyá èmi náà lọ wọ egun alárẹ̀ kan tí ó kọ́ ní níjó. ṣé o rẹ o. èmi ló dé. ń gbọ́ ọlọ́run yọwọ́ wàhálà kú ayé rẹ tó ló fọwọ́ ara rẹ fà á sí. a sì òye ọ gbogbo iṣẹ́ tí ojúmọmọ bá ṣe àjẹ ní òfìsìn yìí iṣẹ́ tí ọwọ́ bá ṣe ẹnu ni ó fi gbogbo rẹ̀ sin sórí bí gbogbo wọn ti wà wọn gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe èmi wọn ò fi sìn bẹ́ẹ̀ ni mo wí fún ọ. àmọ́ ọ̀rẹ́ mi ṣé wàá tí wọn lẹ́jọ́ ṣètò ẹ ni àbí bóun ló ṣe adé ọ lójú tó yìí. Ah, ibi tí ò ti sílẹ̀ ni yíyan ti ń jiyàn jàkadì wò ó ríran wò ojú rèé ìran rèé ìran ìṣẹ́jú ní wíwò mọ̀ wò tiẹ̀ jẹ́ à lọ sórí bó sì ṣe ń dùn ní wù mí pọ̀. ẹ sọ lọ darapọ̀ mọ́ darapọ̀ mọ́ ọkọ gbẹnu burúkú rẹ sàn. ó dà mọ́ bínú. Ah, mo ti ń bínú. kí wàá ní í ṣe ọ. ṣé ó rí ọ. Ah. pẹ̀lẹ́. Ah, imú ń dùn mí bàbá mi. ó mọ̀ faramọ́ ni ó mọ̀ wípé ojúbọ̀rọ̀ ò ṣe é gbọmọ lọ́wọ́ èpùrọ́ ẹni tí ó bá sì jẹun bọyìnbọyìn ó di dandan yín kó tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ó yá mọ wá wí tẹ̀lé mi báyìí o kó o mọ̀ pé ìfẹ́ ifá la fẹ́ tá a fi fi ifá jọba nílé adó. ìfẹ́ ifá la fẹ́ tá a fi fi ifá jọba nílé adó. ìfẹ́ ìrókò la fẹ́ tá a fi fi ìrókò jọba lókè ọ̀dàn. ìfẹ́ ìrókò la fẹ́ tá a fi ìrókò jọba lókè ọ̀dàn. gbogbo ara báyìí lóríṣà òkè fi í fẹ́ tù gbogbo ara báyìí lórìṣà òkè fi fẹ́ tù. ẹ tèmi ni lámọyìn ni kí wọ́n mọ ọ fẹ́ o dárúkọ ara rẹ. tèmi ẹwà tómi àdùkẹ́ ọmọ àbẹ̀bí ni kí wọ́n mọ ọ fẹ́ o. ọ̀kàrè tèmi ni kí wọ́n ó gbà o. tèmi ni kí wọ́n ó gbà o. èmi ni kí wọ́n ó mú. èmi ni kí wọ́n ó mú. ẹ nítorí pé ojú kì í ségi òréré o. nítorí pé ojú kì í ségi òréré o. ọ̀kàrè. ń dùn mí. ẹ mọ faramọ. Ah, eh, títa ríro là á kọ́la nígbà ò bá jiná ní dìfà. Ah. Eh, eh, dáadáa báyìí ni ó mọ ṣẹlẹ̀ lóde ẹnìkọ̀ọ̀kan wa ọlẹ́dùwà kò ní jẹ́ ká rí bi ṣé ẹ fẹ́ gbọ́ ajé ló mú ní purọ́ ọ̀nà ọ̀fun tẹ̀sí ń wò yìí kò ní gbòǹgbò kan so nǹkan ju nǹkan lọ o. oríṣiríṣi ọ̀bẹ la sì rí lọ́jọ́ ọkú erin bẹ́ẹ̀ bá rẹ́ lòmíì yóò yọ àdá tó gùn jèmi gan fúnra mi lọ ẹlòmíì lè má àké dání ẹlòmíì lè ṣe kíni yóò tún mú ọ̀bẹ idà yóò mú dání bó bá kàràǹgì dáadáa lòmíì ò bá rí nǹkan mú dání yóò lọ má bẹ ẹ bá ní tí ó <laughs> fi ṣe kíni tí ó fi bu erin ṣe ní báyìí àwọn ọmọge tó jọjú tó dùn wò tó ṣe é rí mọ̀ọ́yàn wọ́n ti wà ń kalẹ̀ kí mo wí wọ́n ti wà ń kalẹ̀ béèyàn bá bímọ nǹkan kan lẹ́ẹ̀kì mọ̀ oríṣi omi mẹ́ta o ni wọ́n fi ń wẹ ọmọ òkókó ìkíní wọ́n fi wẹ gbogbo bí àti dọ̀tí tí ń bẹ lára rẹ̀ wọ́n fi wẹ dànù ìkejì ó ṣeé ṣe káwọn ọ̀dọ́ tí kan sásìkọ́ lọ́ fi ara wọ́n fi yàn tún wẹ̀ ìkẹta ta ló mọ omi kẹta ẹ lè mọ omi ẹwà ni. <laughs> ọmọ tí wọ́n bá fi omi ẹwà wẹ̀ bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ ti dá wọn mọ̀ irú àwọn ọmọ òun ló wà níkàlẹ̀ lẹ́sẹẹsẹ ni wọ́n wà mọ́ bọ́ síwájú tí wọ́n ó mọ fi ìdí tí wọ́n ó mọ fi tàkòtò ojó. àyọ̀bùrẹ́ wàá sọ ọ̀pá sí awọ kí n gbọ́n táwọ fẹ́ sọ. So. jíṣẹ́ tí kábíyèsí rán mi o. ẹni àkọ́kọ́. bó ni ó ń dà. ẹ ò yin ìrẹ́gùn tí ń jáde kẹ́ o. ó rà dídùn yín. mo gbìyànjú bí kí n rí wọn ọlọ́run fún mi ṣe ni mo sá eré burúkú kan láti ibi tẹ́ ẹ ti rán mi iṣẹ́ pé kí n bá lè tètè dé ṣùgbọ́n nígbà tí mo dé ti ìlú wọn ni mo padà pé kí n tètè wá jíṣẹ́ fún yín náà ẹ tiẹ̀ mọ nǹkan tẹ́mi ń rò àrẹ̀ mọ́ èmi wò pé bóyá kí n padà lọ kódà kí wọ́n ti jó tán ń rí pé mo mú débi ń rí pé mo mú débi kí ni kí ni kí ni mo ṣe lórí pé mo sáré mo ṣe ń làágùn ṣebí mi ni. ọ̀gá o ọ̀gá o ó jọ ń lójú. kábíyèsí ká yọ ẹ̀gàn kó kábíyèsí ẹ̀gàn kan ẹ̀wẹ̀ so. ó so àjànàkú pọ̀ ni mo rí nǹkan fèrè. bẹ́ẹ̀ni. bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. ẹ gbọ́ àwọn ọmọ ìgbìyànjú. wọ́n sì ń rẹ bí òkòtó ẹ̀dùn eh, eh, eh, nù ẹ̀yin olóye mo ni wọ́n béèrè kìnìún kan sẹ́nu olùwà iná làwọn ọmọ tí ń rẹwà bí egbin bá ń wà ẹ wo wọ́n wá dàbí ọmọ omi wọ́n sì rí rente rente rente ẹ jọ ṣé inú ìlú wa yìí àti àwọn ẹrẹ̀wà tó bá wọn sì pọ̀ inú ìlú wa yìí. wọ́n wà inú ìlú wa nìkan ni ẹ ti pa. Ah. ẹ ẹ wá wo àkókò òdòdó ẹnì kankan mọ́ o pàápàá jùlọ àwọn ọmọ tá a dá dúró látàárọ̀ ẹ jẹ́ ká ṣe ìdájọ́ wọn ká tú wọn sí kílẹ̀ kí kálukú máa bá tiẹ̀ lọ. Ah, ah, ọ̀rọ̀ lọ sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló sọ ìdájọ́ wo ló wà lẹ́nu wa tá a fẹ́ ṣe àrẹ̀mọ ní kábẹ̀ kò tú wa kalẹ̀ wíwá ló kókó ti rí jó wọn ta ló fẹ́ fẹ́ nù wọn. ẹ wo ẹ ṣe ẹ̀yin olóye òdodo ni gbogbo yín sọ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òdodo ni ń gbọ́ déyanjú Ewo ni olórí nínú gbogbo àwọn omidan tó jóun Ewo ni wọ́n ti fojú dá. kábíyèsí gbogbo ẹ̀yin olóye ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín bàbá rí ẹni tó bá ní ẹmọ lògbà ìpẹ odò bọ̀ lọ́wọ́ àgún yìí. àṣẹ àṣẹ àṣẹ ọlọ́bọ̀ lọ́wọ́ ọlọ́ta. àṣẹ o àṣẹ o onítọ̀hún ó bọ̀ lẹ́yìn ìyá ẹ̀. àṣẹ àṣẹ ẹ̀rọ parí ẹ̀nu ah, ẹ̀rọ parí ẹ̀nu. ṣé rí gbogbo àwọn tí wọ́n jó òun gbogbo wọn ni wọ́n jó dáa pátápátá gbogbo wọn ni wọ́n gbìyànjú ṣùgbọ́n owó ìwọ. ṣé mi. ìwọ kẹ ìwọ kọ wọn lọ wọn lọ. ṣé mi. Hey! ìwọ gan ni. ogun oríire ọ̀rẹ́ mi igi ah! ogun já. ogun nígbà tí èso ogun ẹ dákun ẹ wò mí sẹ́ẹ̀rí pé wàá jẹ wà lọ ni. ẹ aláìmọ tí ń kàn gbogbo rẹ ń sáré mọ́yẹ̀ lórí ìwọ ń sáré pẹgbẹ́ kiri ara ní ń ta ọ́ bọ́rọ̀ ẹ̀mí ò bá jọba bó lèmi ò sì jọ̀rẹ́ ọba ẹyẹ ilé ọ̀rẹ́ ẹ̀ ní wọlé lọ àfi kọ́rọ́. ẹnu ẹ ló wà ń ẹni ìyá jẹ tí ikú bọ̀rọ̀ wọ́n fà dáa lọ. sákì o sákì o. ẹ wà ẹkùjọ ni ṣé ò rẹra. Ah, ijó ìdùnnú ni kèé rẹ̀yàn bọ̀rọ̀ mo tiẹ̀ dúpẹ́. kábíyèsí o. Ah, ẹwà tó mi gbéra ńlẹ̀ òkú oríire òní. oríire nu. ṣé tí ọba bá sọ̀rọ̀ kan báyìí ṣé yóò dùn mọ́. yóò dùn mọ́ mi kódà inú mi tiẹ̀ ti ń dùn inú mi ń dùn. ó di kan nínú àwọn ayaba èmi ọba adéwuyì ọmọ adédìran. bá mi lọ́fẹ̀ẹ́. <laughs> oríire mọ̀ ni. bá mi oríire kò rí ibu ni. ọmọdé ń ṣe ọ aya abamọ ni ọ àbí o mọ ohun tí wọ́n ń pè lọ́ba ni ọba lónílé lónílẹ̀ lóloko ọba ló lohun gbogbo. ó mà kàn rí bẹ́ẹ̀ lójú rẹ ni kò ń ṣẹjọ́ èmi náà. ìṣẹ́jọ́ ẹjọ́ ta wá ni adédọ̀yìn mọ́lẹ́jọ tàwa ni ìwọ kọ́ ló mọ́jọ ni. ó eh, eh, ṣeun lóòótọ́ èmi mo mọ́jọ àmọ́ bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ lálẹ́ ìjẹrin àfi bí idán báyìí lórí lójú mi ṣe bá àárọ̀ ìjẹta ni gẹ́lẹ́ tí kọ́ba pé gbàṣọ fún mi báyìí tèmi àti olórí yìí yẹ̀ wò bí kábíyèsí ṣe wọlé nù. aṣọ yìí máa rẹwà pọ̀ o. Eh, ṣé o rí rírẹwà nìkan kọ́ o kó o rí i dájú pé ògbógbà òrékè yìí ẹ máa gbó lórí alátàrí kedere ó mọ̀ ọjọ́ kò mọ̀ ọjọ́ òun ló po nílùú wálé ẹnì kan ò sì lè lẹ́lẹ́ni rúrùn nídìí àmúyá rẹ̀ bẹ́ẹ̀ni bó ti wá òun kì í jó èmi ni mo lọ́kọ mi ẹni tí ò bá dùn mọ́ kó forí sọlẹ̀. <laughs> ẹ ǹlẹ́ o ga olóyè lẹ́ẹ̀dẹ̀ ọkọ. ẹ ǹlẹ́ ọkún. ibo lẹ ti rí aṣọ tó rẹwà tó yìí. Ah, àwọn ọ̀rẹ́ mi ló ra bùn mi. Ah, ah, wọ́n máa ṣeun o àwọn àbúrò ẹ̀ ń kọ́. wọ́n bóde pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ wọn nísìn. ó dáa ìfapọ̀nlé ló yọjú sí mi ó ní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jáde kúrò nílùú yìí fún ọdún di ọjọ́ méje. ṣé kò sí kí ló ló dé. Ah, a ti yanjú ẹ èyí tó kan ẹ̀yin òun ni mò ń sọ fún yín ẹ rí i dájú pé ẹnikẹ́ni ò jáde kúrò nílùú yìí fún ọjọ́ méje ẹ ti gbọ́ przyjemnie. báyìí ni kábíyèsí gbé ìbẹ̀rù bojo lé wa láyà a sì mọ ohun tó ṣẹlẹ̀ ìbẹ̀rù bojo yìí ló mú olórí ní kí n má wà mọ́ pé ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n ọkọ mi má bínú sí mi lọ́rọ̀ kan báyìí o ẹlòmíì ti gbàṣe mi ṣe. ta ló fẹ́ gbàṣe ẹ ṣe. kò sẹ́ni tó lè gbàṣe mi ṣe yìí ṣe bẹ́ni tí ò sí nílé ewúrẹ́ rẹ̀ ń bòbù kọ èmi tí mo mọ́jọ́ ọjọ́ tí n wá lọ ságbo ọjọ́ mọ́ tí mo gbaṣọ tí mo káṣọ ọjọ́ pamọ́ àà ṣé mi ti wá fún ọ lọ́rọ̀ sọ ni. Hmm, Adédọ̀yìn kò sẹ́ni tó lè gbà ṣe rẹ̀ ṣe o ó yẹ kó mọ̀ pé kò sí ẹ̀dá náà tó lè gba kanbo lọ́wọ́ mu kò sẹ́ni tó lè gba gẹ̀gẹ̀ lọ́wọ́ ọrùn wo ẹ ń bá gbìyànjú àti gbomi lára ẹja ó ṣetán tí ó pẹja nù ú ọ̀rọ̀ èmi rẹ ó dàbí ọ̀rọ̀ ọ̀gbìn àti karahun wọn ò lè fira wọn lẹ̀. <laughs> lágbára lọ́wọ́ elédùà ikú ò ní pín wá ń yà o. àṣẹ àṣẹ àmọ́ a ti ń pẹ́ lórí ọ̀rọ̀ yìí a ń pẹ́ lórí ẹ̀ o téèyàn bá pẹ́ ní orí ìgbọ̀nsẹ̀ eṣinkéṣin máa ń bàyàn bẹ́ẹ̀ o yá tètè ṣe ní ta fẹ́ ṣe kánkànkàn. Eh, kí wàá ní ṣíṣe báyìí ṣé àtúnjó mi jọ ni àbí báwo. Hmm. Hmm? Eh, n tí ì lè sọ nǹkan kan báyìí mo fẹ́ fi kábíyèsí lára balẹ̀ díẹ̀ náà hmm. kí n tó tó lè béèrè ọ̀nà àbáyọ míì lọ́wọ́ wọn àbí bò ni. Eh, ìyẹn náà dáa ó sì wọn kọ mi pẹ̀lẹ́. àbúrò ní ṣẹlẹ̀ sí. àṣẹ. ìlú yóò ní tú ìfẹ́ wa ní kú. kalẹ̀. ẹ káàbọ̀ ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù pàpèrè tẹ. àwo egungun lobìnrin lè ṣe àwo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mú obìnrin nìkan ló mọ àwo ìdírun ọkùnrin kankan ò lè wọ bí ara orò àsọdáyàbá. So nílùú akólónì ìyàwó tabánlé ló ń ṣe fún ni ìtumọ̀ ẹ̀dẹ̀ ni ẹ̀yìn mi rọ̀ mọ́ ọ gbọ́ tọwọ́ tẹsẹ̀. ìyá wa hmm? tí ìyáálé ilé tá a bá ń lé ò bá mọ ọrùn sí kọ. ó di dandan kó kọ ọ nígbà tí ì ṣe pé àṣedán rẹpẹtẹ ni ó rò ní kó sàtìmọ́ ṣe níwọ̀nba ìgbà mélòó lèèyàn fi ń kọrùn ṣe a ò rọjọ́ mú solókun bóyá gbé ẹrù ọwọ́ rẹ lélẹ̀ ìta. ó ra gbà òyà wa. àṣẹ. àwa ń dayé láàfin bí àwọn ọmọ bá ní. à ń dayé láàfin bí àwọn ọmọ bá ní. eré ọ̀kárá eré ọ̀kárá òkè olóyún sọ̀rọ̀ lọ́kùn. kọ́ bá pẹ́ ah. mm-hmm. ó rí ni mo rí bí sinna máa ń ṣe bí èèyàn ah, ajá náà ń gé èèyàn jẹ eh, ọwọ́ à ń fi àwo jẹun. ẹ kí n ti iná mo ní kí n ti yín òrun ẹ ló kó kó kó abídógún kí n ti ọ. kí n la kókóró mú rẹ ni. Eh, eh, tọ́dún bá ti pẹ́ lé tẹ́lẹ̀ alájọbí wọn ni mọ̀ bú eh, tí o bá yẹ pé olórí àgbà tó fààyè gbà ọ́ olórí kan ní òjò mẹgbẹ́ rẹ mọ́ àbí ẹnu orí ibú wo ni wọ́n fi lò fi ń jẹnu àwo àwo olórí. ẹnu wo ìsoko ni. Ah, ìyọ̀ lẹ́nu ọ̀tẹ̀nu dúdú bíi ẹnu ọ̀bọ̀n yìí sì gba inú ẹ̀. agbẹ́dọ̀ tó ga jù ọ lọ isi ah, kí láàdá yín pọ̀. ẹ mọ̀ jèrè ìyá wa wọ́n ní mò ń àwo olórí ìjà bá foníjà lẹ́ ló bá gba alápẹ̀pẹ̀ lójú. ẹ mọ ẹ mọ bínú jà ìyá wa àwọ àwọ àwọ tètè mọ pẹ́yìn lẹ fààyè gbà. ẹ mọ bẹ̀ mí o ẹlẹ́dàá yín ni kẹrè bẹ́ẹ̀ ká dáadáa ìjà lọ jẹ ọlọ́rọ̀ mi. olórí ń bọ̀. ọ̀bì ọ̀bì àbùkù kára àṣejù tínrín mú bí òpó náà tínrín mú bí òpó náà o àbùkù kára àṣejù tínrín mú bí òpó náà. gbẹ́ni ẹ sọ́wọ́ ọmọ àbùkù ni ẹgbẹ́ dọ́dọ̀ àbùkù lọ́jọ́ kan wá wọ́n jọ kàá méjèèjì àbùkù kọ́ ni. tiẹ̀ tiẹ̀ dúná ìlú sèmi kí ni tí olórí tuntun àti ibi sí dàpọ̀ náà. èmi ló ń bí ni èmi rè ìwọ rè oníbò lọ́nà ọ̀run ṣe é bẹ́ẹ̀ ti kú lọ bí lọ́nà ọ̀run. Ah! ọmọ tèmi tiẹ̀ fura sí ọmọ tí mo fura sí ni pé ọmọ bí sì ń lo oògùn tàbí kó jẹ́ pé ó lẹ́ràn ọ̀fẹ́ láà ó lẹ́ràn ọ̀fẹ́ ni ó lẹ́ràn ọ̀fẹ́ ni jàre. ìwọ náà ló ń da ìwọ ló ń gbè ẹnu ẹni dún káàdì ní koro hmm? kí n tiẹ̀ kí ló pọ̀ bẹ́ẹ̀. Ah, ah, kí ló dé tó jẹ́ pé tí màdìyẹ ti sọ báyìí èyí jẹ́ sọ́dẹ́lẹ̀ ó ti sáré gé mi fẹ́ ó ti gé mi fẹ́ wọ́ ntabadé yìí wọ́n jẹ́ kí èmi àti ẹ̀ka jọ sọ̀rọ̀ pọ̀ mọ́ kọ́rọ̀ mọ́ dàgbà pọ̀ mọ́ rárá tábìjọ kúnú àfihàn ká mọ́ dà sọ̀rọ̀ ara wa. Ah, ma sọ̀rọ̀ mi da ẹ orí torí mo ọmọ da sọ̀rọ̀ mi mọ́. èmi ọ sọ̀rọ̀ ni. màá tata bọ̀ lójú. máa jẹun máa jẹun. Ah, ah, wa kí ló dé gan-an kí ló dé tọrọ ẹ ná a máa yọ à ń gé ọmọ ọba aládé kankan kì í bẹ̀bẹ̀ ọkọ ni wá tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ tí àwọn ará ilé ọkọ ẹ tí wọn bá wá tọrọ ẹ kí òṣùpá yìí tó wọ ẹnikẹ́ni tó bá wù mí ni màá fi ẹ tọrọ fún ah, kò jù bẹ́ẹ̀ lọ. ìyá mi ọmọ mi. Ah, ṣé ó lè ṣe bọ́ọ̀lù òótọ́ ni. ó ah, lè ṣe o adéwọnú aláàtàndá kò sí tí ò lè ṣe ó lè ṣe. wọ́n lẹ́yìn tí ọba jẹ̀gún yóò tọ́jú ọ̀pọ̀ ọyọ̀ àtọ́jú ọ̀pọ̀ ọyọ̀ wọ́n lẹ́ni tí ọba jẹgun yóò tọ́jú ọ̀pọ̀ ata àtọ́jú ọ̀pọ̀ ata wọ́n ní adiju kan ọ̀tún adiju kan ọ̀tún wọ́n ní akásẹ̀ kan òsìrò akásẹ̀ kan òsìrò. wọ́n wá ní gúnugún ìṣẹ̀yẹ lásán awò bí gúnugún ò bá ṣe é jẹjẹ apadà lẹ́yìn ẹyẹ kẹyẹkẹyẹ kẹyẹ ọ̀padà síjù bí apá bá ṣe é sán àsán bí ọ̀bá ṣe é sán àgbẹ̀. ọkọ wa ẹ wò àwọn ni oúnjẹ tá a gbé sílẹ̀ síwájú wọn látàárọ̀ ni wọn ò jẹ yìí. ń gbọ́ ọkọ mi mo ti bọ́rọ̀ yìí débi tí mo jẹun náà wàá jẹun ni okun la fi ń gbé títa tí ò bá jẹun ó máa di nǹkan mi sí ẹ lára. kódà ìwọ wọlé lọ ẹ wá. dàkógbó àmọ́ ìyá wa ẹ bá wọn sọ kí wọ́n ṣe sùúrù kọ́mọ́ tún fi rònú dá nǹkan míì lẹ̀ síra wọn lára. ń gbọ́ adéyanjú ṣé wọ́n rí bí ìwọ àti adédoyin pọ̀ ni. eh? àbí owó fá ó sọ fún ẹ pé tí ò bá fẹ́ adédọ̀yìn ò lè gorí oyè bàbá rẹ̀ tó fi di pé ẹrùn oṣù làparò ń kú sí tí yóò bá bọ́ sí inú àbọ̀ sí tí ò bá fẹ́ adédọ̀yìn ó sì fẹ́ lòmíì ò ní fún mi lésì èmi ni sáàbì ọ ó ah. ti lókè mi lẹ́yìn ọ̀run ni. Eh? kábíyèsí ń tí bá ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ ni ológun ẹrú kú aṣọ ẹ̀jẹ̀ kan ṣoṣo bàbá tọkùnrin yọkùnrin tí fi ń fi gbẹ ẹsẹ̀ rìn o tọrùn náà sì yí ọrùn tó fi ń yọ gẹ̀gẹ̀ kábíyèsí tiẹ̀ yé e. Hmm. èmi ò sọ pé tiẹ̀ ò yé e ebi ń pa mí ò ṣe é síngbẹ́rẹ́ sí àkàṣù lóògùn ẹ̀ ọgbọ́n òdìgì láàfin dì ìwọ náà mọ̀ ṣé ó máa ṣà ó máa gbọ́dọ̀ ṣe lẹ̀ yìí ọgbọ́n ò láàdá sí i téèyàn mẹ́ta ó fi dúró méjì méjì. ẹ ṣeun bàbá tó bá kọ̀ lódì tá a bá fọ́n kọ̀rọ̀ kò sí nǹkan kan kò sí ní tí ò létè ńgbà tó lódùmarè lọ́gbọ́n sọ̀rọ̀ òòṣà ó pè wọ́n láàfin bàbá èbúrà lébè. E àgbẹ̀ sì dọ́gbọ́n ọsọ di kòkòrò ọkà bàbà bó bá gbẹ lóko àgbẹ̀ ó sì sọ́dọ̀ pẹ́ tán kò sí ní tÓlódùmarè rẹ̀ dá tí ò sí dọ́gbọ́n sí àwa la lóró orò kò ní à ọ̀dà bá a bá ṣe orò tórò bá gbà bọ́mọ ọba ọba gbà nǹkan orò ọgbà náà ọmọ ọba gangan lórò gbéyàwó nítorí náà ẹ̀jẹ̀ àdọ́gbọ́n sí. ọtún mi ọgbọ́n gan-an ni mo fẹ́ ọ mú wá. lérò tèmi ifá lọ́wọ́ ni ẹja ránṣẹ́ sí kó bá a fètùtù káàdì ẹ̀ ńlẹ̀ ká pe aago ńlá ká sọ ohun tá a bá fẹ́ fún un àbí bọ́rọ̀ bá ṣàdójúrú ẹlẹ́rìí ìpín náà làá sáàtọ̀ èrò tèmi nù. No ètùtù ní dojú òkú o àpò èrà òkínlẹ̀ mọ bá mo bu níta lába wọn ojú tọ́ba alába wọn kìí ṣégi adé afọkànlérínwó rún mọlẹ̀ tí wọ́n ti kọ́lé ọ̀ràn bọ̀wọ́ kọ́lé ayé o ọ̀ràn mi là lọ́kẹ́yìn òun nìkan ní rúbọ rírú ẹbọ ní gbéni ẹrù àtúkẹ́sù adá aládàjù kọ̀pẹ́ kò jìnnà àwa bá wa ní jẹ̀bútúre jẹ̀bútúre la bá mi lọ́dọ̀ ọba rìṣà ẹbọ láti fi rọ́pò nǹkan orò yìí o kéèyà ṣe yọ máa ń wa nítorí pé ẹbọ jíjẹ kì í hun gún òkú jíjẹ wọn ò hun àkàlà màgbò òkìtì títa kéwọn ọ̀bọ kọ́ máa wọn wá o kọ́ máa wọn wá o ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni ti ń tọ́ wá àlàbòsùn báyìí kọ́ máa fi pa ọmọ lára ni ọmọ wẹrẹ nílé aládì òjò sú ẹ̀rún yẹn ọmọ ìwọ̀n nílé aládì o àṣẹ lásán ló ń ṣe nìyẹn máa ẹnu làkèrè fífa rè máa fẹnu ara ẹ péré ni. ìyàwó tí mo fẹ́ yìí o kí n má kábàámọ̀ o ohun ìbànújẹ́ ohun ìburú kó mọ̀ ṣẹlẹ̀ sí mi o èmi àrẹ̀mọ ni mo sọ bẹ́ẹ̀ kó fẹ́. máa olórí wọ́n lẹ wá bẹ́ẹ̀ ni mo ní ọwá kó àwọn aṣọ yìí àbọ̀ ò nífẹ̀ẹ́ sí. olórí yìí nífẹ̀ẹ́ sí kíni ẹ wò ọ̀gẹ̀dẹ̀ ìrìn ìwò. ẹ ní ní ìwòwò láyé ọdún èdè pípèrè gun ọmọ pasọdà aṣọ ò ní wọn yín láéláé. sọ́sàdà kọ́ ọmọ eré nǹkan wọlé. kí n máa rí nǹkan ìyílẹ̀ ìyílẹ̀ bò ó orí lọ́balọ́ba làwọn eléyìí gbọ́dọ̀ mọ́ ọ lọ. olórí ẹ̀ tẹ́ bèrè kékeré tí mi pẹ́ sọ mọ̀ pé èmi náà ti ṣe tí mò ń ṣe tán èmi ò mọ̀ pé ọpẹ́. mo pẹ́ ẹ̀ oúnjẹ ààrẹ wọn tí mo sì ń gbọ́ lọ́fà èmi ni olórí àgbà ní ń gbọ́. ṣé wọ́n ṣàjẹ́ díẹ̀. ah ó kù díẹ̀ taratara ní ẹ jẹ́ ẹ mọ̀ pé ìyàwó wọn wọlé ní ọjọ́ mẹ́sàn-án ni bí ìrà tó gbọ́nú oyin ni ó ṣe ń dunnú. ṣé wọn ò sọ̀rọ̀ mọ́ ni. wọn ò sọ̀rọ̀ mọ́ wọn ti ṣẹbọ wọn ti fẹbọ dí òrò. kínní sì padà bọ́pọ̀ ẹran ti lọ àákẹ́. olórí sí òsì kí ló dé. mo wò ó tiẹ̀. Hmm. àrí o pé o kà mí àkà òde kan lẹ́wọ̀ ọdún ẹ mọ̀ lẹ́ ọdẹ tí ó pe ni kó má tọ́jú egbé o èyí tí ó pẹ̀fọ̀n kó tọ́jú àjàbọ̀ olórí ìlú tí ó bá tún lù ṣe kó kọ́kọ́ tún ọ̀dẹ ara rẹ̀ ṣe ọba tó láṣà ló kọ́kọ́ ń pàdé àṣà dà olórí eré ló kọ́kọ́ béèrè jẹ́. kò wá rí bó ṣe rohùn ọgbà àwọn ti fẹjọ́ ṣègbè ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi agbánilójú ojúgun ń ṣẹ̀jẹ̀ ojú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìlọ ni. ó jùlọ ó jùlọ mọ̀nà ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀ ló ń pọ́n àrẹ̀mọ́ ń bàlù ẹ lọ́mọ bá ń ṣe bẹ́bẹ́ kí ló dé níjọ́ aláyé ti dáyé báyìí níbi oró ojó làrẹ̀mọ́ ti níyàwó ó ṣe wá dórí tiẹ̀ tó ní ayélabọ́ làwọn ò pọ́n mọ́ rí o. lukosi kọ wàá rí bó ṣe rọ ibi wọn náà mọ̀ pé tó wù mí ó wù ọ lè jẹ́ kó máa ìyá méjì ọ̀pá ọ̀pọ̀ ẹ̀fọ́ bí nǹkan ṣoṣo àti pé ọlá tó wù yìí náà akúkú ti fètùtù gbáǹdì ẹbọ sì ti fi ẹbọ ti dà kí ló tún kù. ẹbọ ti fi ẹbọ ti dà ẹbọ ti fi ẹbọ ti dà. èmi ò lẹ́bọ̀ yín òpin o n ò sì létùtù yín ò gbà ṣòkòtò tí ò balẹ̀ ẹni wọn ò gbà lórúkọ bí wọ́n gbà ń gbà àyà bí tí ó mọ̀ ni ó mọ̀ eré èsú ojú o èmi ti lajú mi ìlẹ̀ n ó fi wòran n ó dọ̀dọ̀ ìyá lójú. wá wá wá lúkọ́sì lúkọ́sì ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi sójú tó wà lẹ́yìn lọ ni. Ah. ẹ̀rọ ìyá wa ẹ̀lẹ́ ibi awíládé yìí o ó yá Adébísí pàǹgbájọ gbà ṣeun kò yẹra fún wa. o rè o o rò àgbà o. àṣẹ o ó yá jókòó. Adédoyin. ìyá mi. yàrá orò ìṣerun ládé yìí o orò ìsọnidìyàwó wọn á ní iṣẹ́ ò bá pẹ́ ẹnìkan ìpẹ́ṣẹ́. ṣe ọ́nú. Ah! Adédoyin bó ni ṣe ń ṣe ẹ. Ìmọ̀. Ah! Doyin. Ah! Adédoyin jọ ọkọ mi bá mi sọ ẹ báwo ló ti ń ṣe ọ. nǹkan gún mi ni. èwo ló ṣe kí ló ṣe. ibẹ̀ dà. èwo ló ṣe. kábíyèsí nǹkan kò ṣe ń gbà tá a fi sùn lánàá ṣàdédé ló kàn kígbe àbáde wá látọjú oorun àtìgbà náà ní ti ń fọmú nú pé nǹkan gùn ún nǹkan gùn ún kábíyèsí ṣàánú mi. ẹ jẹ́ kí ẹrú kan kó lọ pe ọ̀fàlọ́wọ̀ wá. bàbá Fálọ́wọ̀. ǹlẹ́ inú mi. ṣé ẹ lérò pé ẹ ṣe ètùtù yìí. kábíyèsí a ṣe. Si táìsì ti jẹ́ a ṣe. a jẹ́ pé ọgbà. kábíyèsí ọgbà tí èsì pé ọmọ tuntun máa jẹ́ àkọ́ ọ̀pá àjẹ́ a ṣe kábíyèsí sì mi ni mi ò mọ ohun tí mò ń sọ ńgbà náà adédọ̀yìn nínú olóńdé ṣé gbogbo ilẹ̀ wàhálà bá a ṣe ọmọ yìí. ọ̀rọ̀ ń pa èmi náà lákọsẹ̀ ó sọ sí i lẹ́nu ó sì buyọ̀ sí i pẹ̀lú ju gbogbo ẹ̀ lọ pẹ̀lú gbogbo ìtọ́jú tí mo fún lóru nígbà tí ọbẹ̀ yín ara rẹ̀ ó ti balẹ̀ pírí báyìí lológójì tẹ́nìkè bọ́kànrin ẹ̀yẹ lérí ìtẹ́. falọwọ. bàbá o kábíyèsí. kí ọmọ yẹn á jí ni o ẹ̀yin náà mọ adéwọnú ọlá ajá ń sábà ẹkùn ẹkùn ń sábà já. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọmọ òtí ẹ nítọwọ oníkọlà kú ọmọ onítọwọ ńkọlà kú pírí ni ó jì í. Adédoyin Adédoyin Adédoyin ìyá wa kò mọ̀ sọ̀rọ̀ mọ́. Ah, ní sùúrù bó ṣe ní sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ Adédoyin Adédoyin Adédoyin Adédoyin ah Adédoyin ó kú ah. ikú ikú kẹ̀ ẹ o àpárá ńlá lélẹ́yìí o àpárá ńlá ni ikú ò gbọ́dọ̀ pa Adédoyin tèmi ikú kì í pẹta lójú ràn ó ṣe wọ <laughs> mi ò gbà. kábíyèsí ẹ jèbúrẹ awo olùgbẹbẹ ẹ mọkàn ẹ fi yèdénù akọgi ò gbọ́dọ̀ sóje. kábíyèsí ikú ti ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú ẹ̀ ti ṣẹlẹ̀ sáwọn aṣáájú wọ́n mú mọ́ra ni kábíyèsí ẹ̀ mú mọ́ra ni o. kí n mú mọ́ra pé ikú pa Adédoyin sí ààfin Adéwuyì <laughs> Adéwuyì sì mọ̀ mí o ó mọ̀ mí lánàá kó tó dé ni o èmi èmi kú ti yára pa ni bí ìbọn èmi òjò àkọ́kọ́rọ̀ tí dààmú olóko ẹ wá lọ sọ fún adéwuyè ọ̀hún ẹni mo ní adìẹ tí ọba ńlá fún ni sì ní adédọyìn o wọn ò gbọ́dọ̀ pa kò gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ gbé sọnù kódà tó bá di odò ní wéréwéré kí wọn gbọ́n síta ni ẹ ti gbọ́ ẹ lọ sọ fún. Ah! adédọyìn kò. dé ìwọ kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ìbò sí ọ̀rọ̀ ìbò sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí galaga jù gbogbo mi lójú ayé ikú ẹ̀ wá o. ayédòbírí pọ̀ ilẹ̀ ń pọ̀ yìí o agbọ̀ràn ojú wa kọ́ wa láyé ẹlẹ́dùn wa ó ṣẹ́bi o rere ló ń ṣe ìbò sí ọ̀rọ̀. me tu